hello my lovely people you're welcome back to my channel i greet you according to your time and according to the time you are seeing this video how now dey i hope say una dey fine we are still on the G's from the palace of Oni of Ife my people if you have not subscribed to my channel please subscribe if you are a subscriber thank you my god bless you and see you through so the alleged information right now is that the Yeyoluwa the hungry everybody na Yeyoluwa uh, eh, uh, eh, uh, eh, matter with this so which kain thing be this thing wetin dis people no go no why they no go try to help themselves my people why won't these people help themselves at least they are adults they have known something some of them don don don uh, get pregnant give give birth i think say na anybody wey get pregnant come give birth They know something but they don come pregnant and give birth you know they no still know anything because they don want to know Which kind wahala be this one? Which kind wahala be this one, my people? Ha! Oh, all these things they are doing, doing it just to know what uh, eh, Quinomi will say and what Quinomi will not say. Anyway, Sha, according to the alleged information, we heard that uh, Ronke went to Oni of Ife to please uh, plead that she should be given the title in Ile Ife kingdom. And people have been saying that which type title is, she looking for again? She said, like it is the she got? They said that she went to Queen Naomi to tell Queen Naomi to please speak on her behalf. That Oluwafe should make her the Oluwa. Me, I come dey ask o. Oh, all this thing wey dem dey do for palace. Eh, Olori Ashley Kabi Olori Ogunwusi, the wife of Kabi Kabiyesi. Eh, Ronke, Ogunwusi, the wife of Kabiyesi, all of that, all of them, all of them. Is that one not enough title that they are looking for? Another title. Okay, they say that uh, when Ronke came with the offer that Oniofe should uh, please give her uh, an, a title so that she will have big, she will have big shoulder so that she will not start making noise with uh, other uh, lorries like Mariam. And she forgot that Mar- and she forgot that Mariam cannot respect her, whether she be uh, eh, Yeyoluwa or whatever she may be, because Mariam no dey respect anybody. Mariam no respect uh, any of Ife. Is it wrong that Mariam will respect? Anyway, Sha, one thing I noticed is that they are all birds of the same feather yes the two of them na best of the same feather so e fit be say if she become the olori mariam go respect am because e be like say ronke don senior Mariam. am mm -hmm. but until ronke too dey tell kunomi say na she senior Mariam. at least make dem give her the oluwa she ronke come forget say kunomi still the oluwa why will you be going to the oluwa to tell the king to tell to give you oluwa post why you are talking to the oluwa And some of the ornaments, some of the maybe beads and all of them that Pinomi was given to when she was made the Yeroluwa, Pinomi is still using some of these things. So why why are they disturbing themselves? And because of this kind Yeroluwa issue that made okay Ronke self Ronke eyes been there for that throne o. Oh. Okay now na na Yeroluwa wey she wan go drag for. Her eye dey for that throne. That is why they say that she she come into that palace to accomplish a mission evil mission at that matter and she she took the protective charm that Ooni of Ife will be using to protect himself he took it and hide it so that something will happen if anything should happen maybe they go talk say among these oloris who is the most senior may him come dey act as i don't know whether that kind thing sef dey even possible may may she just come dey act as eh, oba. Uh, as female Oba so that abi female Kabiyesi <laughs> so that when um they go fix some certain things. She get eye for that place that that post of Iyeoluwa. Ronke get eye for that for that post and that is why she's doing everything. She she she can go extra mile. Thank God for the ancient um um ancient egg that came fighting her. If not for that ancient egg, nobody for know say na ronke bin dey get bin dey hide dat protective charm nobody for know even her uncle sef wey dey fight for her although i used to say this her uncle may know because they are working together they get mission i tell you o they get mission if their uncle no know say na ronke take that pro protective charm they for no talk say ronke no go swear when say seyme all of them come swear dem for no talk dem for no even put put mouth for that matter because na because say dem don dem know their daughter dem know what their daughter can do and dem dey hail am anything wey uh, any bad thing wey uh, ronke do this her uncle no go see am as anything bad they go see am say na onofe don want dem back in the palace onofe want want dem outside the palace onofe want dem to go anywhere anywhere anywhere and the Queen will just come back. Why will it, why will it be only Queen that will come back to the palace? And that is why they kept on celebrating and pushing her. Continue, our daughter, you are there, you are there, and she'll be roasting. You know, say they say that. Eh, eh, eh, I don't know how will I put it now. But na na-ere ọkọchị na ọ na-aha mmanụ. As in go that she go dey burn for fire, go, she go think say she dey she dey saturate uh, uh, oil. And the thing wey happen to ruin. Ronke now, you don see where the thing come land Okay, She did for fire they burn, thinking that she knows what she's doing. Imagine that is what I'm calling wickedness, because they came into that palace for themselves. I keep saying it. None of them they don't like Onyofife. They don't even love Onyofife. Come, even she come love they don't have for Onyofife. Because if they if they say they have love for Onyofife, all these bad would they happen for palace for no they happen. Everybody could just comport themselves because They're not staying in one room. They're not staying in, in, in one uh, flat. Everybody gets his her own flat. Everybody gets her own uh, chamber. If you just enter your house, you go just close your door. Um, when Onyeofe need you, Onyeofe will call you. But this one, they will not respect themselves. They will keep on making trouble. Anyway, Sha, if Onyeofe decide to give Ronke uh, eh, Yeyoluwa, now his own cup of tea, but I know say no go give am because is it, is it the same wrong kid that want to pull Oniofe down that will receive you, Oluwa? Are they dreaming? Even if they dream, me, I don't wake them up. Oya, make una wake up. Wake up, oh, my people. In short, now, so we take care of them. I don't know wetin wetin these people they think safe. If you, after putting all your hand for all the career matters and juju, after doing all the bad bad things we go do, after stealing the protective charm that the king is using to protect himself, after after threatening your your co-wife in short that kind that kind person that kind person dat ronke He no suppose to stay for the palace of ileife kingdom if oniyanfe know what is good for him let him use this opportunity that she stole this protective charm and they send her packing yes as she as she go send her packing go her uncle even sef excommunicate her uncle make dem go train their child their child even if dem finish training, am abeg make she no come back make she, make una use this opportunity to tell her say you are no longer needed you have overstayed your welcome thank you and have a nice day anyway sha that is the gist my people don't forget that they all alleged information thank you love you bye bye